pé inú ara ẹ̀ nìkan ni kó máa gbé gbé, kò gbọdọ̀ là á síta, kò sì gbọdọ̀ sọ fún ẹnìkejì torí pé tí a à bá tíì sọ síta òun ló bò. Èyí tó bá ti jáde, ó ti di wí pé àṣírí ti tú nìyẹn. Ìrìnàjò ẹ̀dá nínú òfin nínú ọ̀la lọ́jọ́ dídùn lọ́jọ́ kíkan lẹ̀dá